Warrior. War. Warrior. War. Warrior. War. Kò sí ìgbà tí kò ní dogun. Mò ń tẹnu mọ́ pé kò sí ìgbà tí kò ní dogun. Ṣùgbọ́n tó bá máa dogun, ọwọ́ yín ni yóò ti wá. Nítorí nǹkan tí àwa fẹ́ yìí, a máa gbà á. Kò sí nǹkan tá ẹ lè ṣe sí i. ẹ dúró dédé ẹ dúró dédé ẹ dúró dédé warrior wọ warrior wọ warrior wọ orílẹ̀-èdè yorùbá ní kíákíá orílẹ̀-èdè yorùbá ní kíákíá ọmọ ogun lẹ yorùbá. yes so this one na zainab tuba and otto gele my people no kind of tuba wey be say e dey for dis world wey be say zainab no dey do am na she dey do am by herself my people na dozen na i wan buy wey be say na wan resell am for abroad abi na which kind one i want Me na contact zainab for na latest to ban and auto gele the kind of design wey be say una never even jam for any place my people na zainab and na go forget the latest tie and the latest design for auto gele and to ban Me na contact zainab if you be person wey be say you dey resell am for abroad abi you just wan buy am when e put for asthma e dey change am contact designer for all kind of color of tuba or any kind of style of altogele contact designer for your latest tuba and altogele and thanks me later ọmọ ogun lẹ yorùbá kò sí ìpadà sẹ́yìn ọmọ ogun lẹ yorùbá kò sí ìpadà sẹ́yìn. ní gbogbo ibi tó bá ti bá wa tọ̀rọ̀ yìí bá ti bá yín ní gbogbo orílẹ̀-èdè àgbáyé mo kí gbogbo ọmọ yorùbá lápapọ̀ mo kí gbogbo yín pátápátá orúkọ mi ni pastor felix bankole tí gbogbo ènìyàn mọ̀ sí ọ̀rànmíyàn mo kí yín gbogbo ẹ̀yin ọmọ yorùbá káàkiri gbogbo àgbáyé ní diaspora káàkiri gbogbo yín ni mo kí o gbogbo ẹ̀yin rédíò pírẹsẹ̀ntà gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ nínú lórí instagram lórí youtube lórí facebook gbogbo yín parapata ni mo kí ẹ kú iṣẹ́ takuntakun lórí kí ká bá lè gbálẹ̀ Yorùbá yìí mo kí yín pé ẹ kú iṣẹ́ takuntakun Ọlọ́run kúkú máa fi sẹ́yìn wá a ní ṣe lásán lágbára Ọlọ́run mo kí gbogbo yín ẹ kú iṣẹ́ takuntakun mo wá kí bàbá mi pàtàkì bàbá wa Bánjí akintoye mo kí yín bàbá ẹ kú iṣẹ́ Ọlọ́run á túbọ̀rọ̀ lọ́ra ẹ̀mí yín fún wa dáadáa lágbára Ọlọ́run ojú yín báyìí ló máa ṣe ojú yín báyìí ni tí gbogbo wa fi máa na fúláàgì yorùbá nation sókè a ò ní fi flower san fún yín lórí sàré mo kí bàbá mi mo máa ń sọ fún yín gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí tẹ́ ń sọ̀rọ̀ mo ń sọ fún yín pé Chief Sunday Igboho yìí ṣe ẹ̀gbọ́n mi wọn yìí ṣe ọ̀rẹ́ mi bàbá mi ni wọ́n bàbá mi ni Chief Sunday Igboho bàbá mi ni wọ́n jẹ́ mo kí yín bàbá wípé ẹ kú iṣẹ́ takuntakun àdúrà mi ni wípé ayọ̀ àti àlàáfíà lẹ máa fi jáde padà wá bá wa àwa gan ń retí yín tó mo kí yín lẹ́ẹ̀kan sí bàbá ibi ò ní ṣẹlẹ̀ sí yín o a ní gbúrò ikú yín lójijì ẹ dẹ̀ ní gbúrò ikú tiwa náà ẹ ní fojú sunkún lórí wa o lágbára ọlọ́run bákan náà mo kí gbogbo ẹ̀yin ọba aláyé àti gbogbo ẹ̀yin àgbàgbàgbàgbà nílẹ̀ oòdùà tẹ́ ẹ pè mí fún ìpàdé àlàáfíà mo dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ ń sọ wípé ẹ̀ tí ìfẹ́ kó dogun mo kí gbogbo yín ní báyìí ọ̀rọ̀ mi ò ní pọ̀ jù torí pé a ti múra mo dẹ̀ ti ṣetán báyìí láti láti gbára wa kúrò lọ́wọ́ ogun àwọn Fúlàní tó ń jí àwọn ènìyàn gbé nílẹ̀ Yorùbá fídíò ọjọ́sí tí mo gbé jáde yẹn ìyẹn ló jẹ́ kí n mọ̀ wípé àwọn àgbààgbà akọni akọni àwọn alágbára àwọn tí èròjà baba ńlá baba wa ṣì wà lọ́wọ́ rẹ̀ wọ́n ṣì wà lórílẹ̀ àlàyé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín fún èyí tẹ́ ẹ ti wá mi rí tá a ti jọ sọ̀rọ̀ papọ̀ tí mo ti ríṣẹ́ yín àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ tí ì rí mi gbogbo yín pátápátá ni mo kí pàápàá jùlọ kò sí bí mo ṣe máa kí àwọn ènìyàn tó tí mi ní dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin màmá mi kan ẹ̀yin afabẹ́yìnbọn a fi ọyàn jà àfi ẹni tí ò bá mu yàn láyé lápá àti yín ọ̀ka mo kí yín o ìbà ìbà ni mo ṣe mo wá kí ẹ̀yin bàbá bàbá tẹ́ ẹ ti darapọ̀ mọ́ mi wípé àníṣe ogun yìí àjàyè ni wípé ilẹ̀ yorùbá yìí dandan ni ká gbà gbogbo yín pátápátá ni mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ wo gbogbo ẹ̀yin ará diaspora gbogbo ẹ̀yin ọmọ yorùbá ẹ lọ fi ọkàn yín balẹ̀ ẹ lọ fọkàn yín balẹ̀ <laughs> alágbára ń bẹ ńlẹ̀ yorùbá tí kì í ṣe díẹ̀ a fojú rinjú báyìí àtijọ́ ríra wa wọ́n ti lo wọ́n ti tẹ̀sìn agbára àti rí àwọn tí ò kí ló ń jẹ́ bọ́n ẹ fi ọ̀rọ̀ bọ́n lẹ̀ àwa ò níbọn ṣùgbọ́n àwọn nǹkan tó ń dájú tìbọn tó jẹ́ àwọn nǹkan bàbá wa tí wọ́n fi gbara wọn lẹ̀ lóko ẹrú níjọ́sí ó ti wà ń kalẹ̀ pàtàkì ohun tó gbé mi jáde ní ìjínigbé tó ń lọ lọ́wọ́ especially Ìbàdàn sí Èkó expressway yẹn tó àti wá báwọn èèyàn ṣe ń pè lọ́tún lọ́sì lórí ọ̀rọ̀ yẹn ni mo ṣe torí ẹ̀ jáde àwọn ọmọ ogun àwọn ọmọ ogun mi tó jẹ́ àwọn ọmọ ogun Ọ̀rànmíyàn tilẹ̀ Yorùbá tó ń bẹ ńlẹ̀ tó ń bẹ níkàlẹ̀ so a, mo ti ṣègbáradì fún wọn báyìí mo dẹ̀ ti pín wọn sí si gbogbo state tó wà ní ilẹ̀ Yorùbá ní báyìí wọ́n fẹ́ máa jáde lọ so kì í ṣe fún ogun jíjà kì í ṣe fún ìjà nítorí èmi ò kì í ṣọmọ àlè gbogbo àwọn bàbá bàbá ò gbọdọ̀ bá mi sọ̀rọ̀ kí n wá sọ pé titi wọn báwo kí n má gbọ́ sí wọn lẹ́nu so kì í ṣe fún titogun jíjà wọ́n fẹ́ jáde ni fún àlàáfíà láti dáàbò bo gbogbo ọmọ Yorùbá lọ́wọ́ àwọn tó ń jí àwọn Fúlàní tó ń jí àwọn èèyàn wa gbé nílẹ̀ Yorùbá káàkiri so wọ́n ti wà káàkiri gbogbo ilẹ̀ Yorùbá báyìí wọ́n fẹ́ máa lọ láti stéètì kan sí stéètì kan gbogbo àwọn ibi tí inú àwọn ọmọ máa kọjá níbi táwọn igbó wà wọ́n á máa patrol káàkiri nítorí wọ́n á máa rìn bí àmọ̀tẹ́kùn bí àwọn àmọ̀tẹ́kùn ṣe ń ṣe bẹ́ẹ̀ làwọn náà ṣe fẹ́ máa ṣe wọ́n máa káàkiri bẹ́ẹ̀ torí wípé a rí pé ibi tó dé báyìí àfi ká bójútó ilẹ̀ wa fúnra ra wa so a fẹ́ bójútó nǹkan wa fúnra ra wa. ẹ̀yin ọlọ́pàá mi ò bá tíjà wá mi ò lè máa wòran báyìí kí wọ́n máa pa àwọn ẹ̀gbọ́n wa àbúrò wa àwọn bàbá wa àtìyá wa. now tó bá tó bá máa di ogun ọwọ́ yín ni yóò ti wá ẹ̀yin náà lẹ máa fà á tó bá máa dogun so àwọn èèyàn mi tó fẹ́ máa lọ káàkiri yìí tó fẹ́ máa patrol káàkiri lójú ọ̀nà ní títì káàkiri ẹ má fọwọ́ kàn wọ́n o wọn yìí ṣe ẹni tẹ́ máa arrest o ẹ má fọwọ́ kàn wọ́n o torí pé tó bá máa dogun ọwọ́ yín ni yóò ti wá wọn ò ní mú ìbọn dání kò sí nǹkan ogun lọ́wọ́ wọn nǹkan ogun dẹ̀ tó wà lọ́wọ́ wọn ṣùgbọ́n kì í ṣe bíi tìbọn nǹkan ogun àwọn bàbá wa ló wà lọ́wọ́ wọn wọn ò ní kó bọn dání wọn á máa patrol káàkiri láti máa lọ láti máa bọ̀ ṣùgbọ́n ẹ má dá wọn dúró torí tó bá máa dogun ẹ rí i pé mò ń repeat ọ̀rọ̀ yẹn mò ń tún sọ torí tó bá máa dogun ọwọ́ yín ni yóò ti wá gbogbo ẹ̀yin èèyàn wa láti diaspora tẹ́ ti wá ń pè mí tẹ́ ń sọ fún mi wípé wọ́n ti ń ṣe campaign lórí ìdìbò tó ń bọ̀ lọ́nà mo ti sọ síwájú nínú fídíò ọjọ́sí tí mo gbé jáde mo ní kò ní sí election kankan ní twenty twenty two yìí àti twenty mo dúró lórí ọ̀rọ̀ mi ìdìbò Èkìtì àti ti Ọ̀ṣun state kò lè wáyé ẹ fọkàn yín balẹ̀ ìyẹn ò lè ṣẹlẹ̀ láyéláyé kò lè wáyé so ìdìbò 2023 twenty three náà kò lè wáyé gbogbo àwọn tó ń ṣe campaign dara wọn láàmú ni ṣùgbọ́n ẹ̀yin èèyàn wa mo fẹ́ ṣèkìlọ̀ kan alákọ̀ọ́kọ́ ẹ fọkàn yín balẹ̀ ẹlẹ́ẹ̀kejì mo bẹ̀ yín lórúkọ ọlọ́run aláyọ̀ ọ̀gá ògo jùlọ mo bẹ̀ yín lórúkọ ọlọ́run tó ní ẹ̀mí mi tó ní ẹ̀mí tiyín náà ẹ má bá wọn lọ bí kàǹpé o torí nǹkan lè ṣẹlẹ̀ at any time ẹ má lọ bí kàǹpé o tí wọ́n bá ti ń pè yín pé kàǹpé ya ẹ padà o ẹ má lọ o ó néwu o ó néwu o torí mò ń sọ fún yín wípé kò ní sí ìdìbò kankan nílẹ̀ yorùbá now a ti wá rí wípé àwọn bàbá kan ti àwọn a ti wá rí wípé àwọn olóṣèlú wa ti dìde wọ́n ti bẹ̀rẹ̀ campaign ṣùgbọ́n èmi fi ń dá yín lójú wípé kò ní sí ìdìbò ẹ wá kíyèsára ẹ má lọ bí campaign kí campaign tí wọ́n bá ti pè yín sí toró ní ewu fẹmi yín ẹni tó bá wá kọ̀ tí ò gbọ́ tó bá wá lọ ohun tó bá wá rí ohun tó bá fojú ẹ̀ ohun tó bá rí kó fara mọ́ tàbí ohun tó bá ṣẹlẹ̀ sí káwọn ẹbí rẹ̀ kó fara mọ́ so mo kí yín. kí ọmọ má sọ̀yá kí bàbá dẹ̀ má sọ ọmọ ni mo ṣe ń bẹ gbogbo yín ẹ jọ̀ọ́ ẹ má lọ bí kàǹpé kankan ẹ rọ ọmọ yín gbogbo ẹ̀yin òbí ẹ jọ̀wọ́ ẹ ọmọ yín sọ̀rọ̀ ẹ̀yin ọmọ náà ẹ bá bàbá yín sọ̀rọ̀ ẹ rọ nǹkan tí ìjà gbogbo nǹkan tẹ́ tí mò ń yìí torí ọjọ́ ọ̀la ẹ wo ẹ wo bí ṣe ń pa àwọn èèyàn tó ẹ wo bí ṣe ń jẹ́ ènìyàn wa gbé gbogbo ẹ̀ pátápátá ni mo fẹ́ kẹ́ ẹ rò ẹ rò ti ẹ rò gbogbo ẹ̀ pátápátá ṣùgbọ́n ẹ mi o tó bá máa dogun ni yóò ti wá tó bá máa dìjà ni yóò ti wá wà lè mi ọ̀ràn mi yàn ń bẹ́ẹ́lé mo ń bẹ́ẹ́lé togutogun ń bẹ́ẹ́lé tìjàtìjà kò sí nǹkan tó ń bọ̀ tí agbára Ọlọ́run ò gbé ọwọ́ yín ni ó ti wá ṣùgbọ́n mò ń sọ fún yín wípé àwọn àgbàgbàgbà ti bá mi sọ̀rọ̀ mo dẹ̀ ti dákẹ́ mo ti gbọ́ àlàáfíà ni mò ń pè fún bíi togun kọ́ ṣùgbọ́n tó bá máa dogun ẹ rí i pé mò ń tẹnumọ́ ọwọ́ yín ni yóò ti wá ẹ má lọ bí kàǹpé kankan ẹ fi ọlọ́run àti àwọn ènìyàn wọ̀nyí lẹ̀ ẹ jẹ́ kí ẹ máa wo bó ṣe fẹ́ lọ ẹ máa wo ìgbẹ̀yìn ọ̀rọ̀ yìí ẹ̀yin ọmọ ogun ọ̀ràn ọ̀gá ògo jùlọ tó bá síríà jà nítorí àwọn ọmọ Ísírẹ́lì yóò gbà wá lọ́wọ́ gbogbo ìkà àti ọ̀dájú tó ń yọ ilẹ̀ Yorùbá lẹ́nu mo kí yín o. àfáǹfà ní gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ pè mí láti bá mi sọ̀rọ̀ nọ́mbà mi lélẹ́yìí plus two three four eight one four six four six four eight four eight plus two three four eight one four six four six four eight four eight kò sí ìbẹ̀rù kankan ẹ pè mí